الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم alhamdulillah fúnmọ̀ sọ́látù wasalamu ala rasulillah a kí ẹ̀yin ará ilé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run ọba àlékè ọlá àlékún dáadáa wọn bá ní ṣe fún ilé ẹ̀kọ́ náà gbogbo àwọn tí ó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú àwọn òbí àti àwọn mùsùlùmí míì náà tẹ́ ẹ fi ń gbóhùn wa ní afẹ́fẹ́ kọ́lọ́n kó bá ní san wọ́n ní ẹ̀san olóore kó sì bá ní kó ẹ̀san ṣẹ́ẹ̀rí wọn fún wọn ní pípé lọ́jọ́ ọ̀gbẹ́ǹde alkiyama àlékún dáadáa kọ́lọ́n kó máa bá ní ṣe fún wọn. tó bá rí bẹ́ẹ̀ a ti dé lóru òní láti máa mú ọ̀kan ọ̀jọ̀kan àwọn ètò wa fún yín gẹ́gẹ́ bí ìṣesí wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa abdullahi Bono umar tí yóò ṣe fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم أفرأيت من اتخذ إلى هواه وضله الله على علم وقتم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يعديه من بعد الله أفلا تذكرون ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àti àwọn ọmọ ẹnì kọ̀ọ̀kan wa. lẹ́yìn ìgbà tí a ti gbọ́ àyọkà láti inú alukur'an ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa riskiya iskil bismillah. qala rasulullahi sallallahu alayhi wa sallam la darara wa la dirara rawahu ibn majah translation the prophet of allah peace be upon him said there should be no causing of harm nor should there be reciprocating of harm transmitted by ibn majah lessons from the hadith one Islam discourages harming people. Two, One should not reciprocate evil with evil. Three, Infliction of harms on people is a sign of weakness of faith. Ọlọ́run bá ní fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ kò sì jẹ́ kí gbogbo àwọn òbí wọn kán jèrè wọn láyé àtijọ́ gbèǹde alkiyama àtàwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa náà. Pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ẹ̀yin ẹrúsìn Ọlọ́run bí Ramadan bí ó ṣe ń dọ́gbọ́n súnmọ́ pé ìdá kìíní ìdá kẹta rẹ̀ àti ń bọ́ síbẹ̀ ẹ lọ báyìí ìyẹn la ṣe ń sọ fún gbogbo wa pé ẹ mọ̀jẹ̀ àgbìyànjú oòrùn tó kù ní sánmọ̀ yìí ó tó aṣọ ó tó ságbẹ tí ó sì gbẹ dáadáa àwọn iṣẹ́ olóore eléyìí tá a fi bẹ̀rẹ̀ Ramadan ká má jẹ́ kó sú wa bákan náà ẹnu àwọn òru tó tó ń bọ̀ níbi òru tí lailatul qadir níbi òru tí ó tún wà náà a tún ti gbà á máa gbóòórùn rẹ̀ náà ní àìpẹ́ yìí kọ́lọ́n kó fi wá ṣe kòǹgẹ́ láìlátul kọ́dírì náà eléyìí ni apá kẹrin nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tí à ń bá bọ̀ níbi tí a ti ń sọ nípa adabu libas wazina àwọn ẹ̀kọ́ ẹ̀sìn tó ní í ṣe pẹ̀lú ìmúra àti ọ̀ṣọ́ ṣíṣe ibi tí a ti dúró a ti ń ṣàlàyé lọ àwọn nǹkan tó yẹ kí ó ṣẹlẹ̀ sọkùnrin so bó o ló ṣe yẹ kí dọ̀wábìtù libas lè rìjà orí ọ̀rọ̀ aṣọ ọkùnrin la sì wà tá à ń sọ ọ lọ kọ́lọ́hún ọba àlékè ọlá kó jẹ́ ká lè máa múra lọ́nà tí ó gbà láti yọ nínú tá a sì fi máa rí ojú rere rẹ̀ ẹ̀yin arúsìn ọlọ́run nínú nǹkan tá a fà tó ni wọ́n fẹ́ kí a lọ mọ̀ ní abala tó ní í ṣe pẹ̀lú aṣọ wíwọ̀ fọkùnrin òun ni aliptida bilyemin philips àṣetá a bá fẹ́ wọṣọ a fẹ́ kọjá sí pé apá ọ̀tún ni ká kọ́ wọ̀ ká tó wọ apá àlàáfíà bákan náà tá a bá tún fẹ́ bọ́ tá a bá fẹ́ wọ ṣòkòtò náà láwa tá a jọkùnrin ẹsẹ̀ ọ̀tún òun náà láàkọ́wọ̀ kó tó dipá wọ ẹsẹ̀ àlàáfíà as a right before left tó bá wá dipá a fẹ́ bọ́ ọ lẹ̀ nígbà tá a bá fẹ́ bọ́ ọ lẹ̀ ọ̀rọ̀ wà dìdàkejì ẹ rí i pé left làwọ̀ kẹ́yìn left yẹn láàkọ̀ wá bọ́ right ni ó wà á tẹ̀lé ṣùgbọ́n lábala kámọ̀ bẹ̀rẹ̀ wíwọṣọ pẹ̀lú apá ọ̀tún hadith ìyá wa Aisha radiyallahu anha kọ́lọ̀ ń kó bá níyọnu sí wọn ìyá wa Aisha ń ṣàlàyé wọ́n ní kánà nàbíyù sallallahu alaihi wasallam yu'jibuhu tayammun fi tana'ulihi wàtàrọ̀júlìhì wàtòwúrìhì wafishanihi kulihi nínú àdìtì wọn Bukhari àti Muslim gbà wá ìyá wa Aisha kọlọmba níyọnu sí i ó lànàbí sallallahu alaihi wasallam nínú nǹkan tó máa ń nífẹ̀ẹ́ sí púpọ̀ òun ni kó máa ṣe nǹkan lọ́tún lọ́tún ànàbí fẹ́ wọ bàtà ọ̀tún ni kó máa ń wọ̀ ó yarun orí ó kóńbù ìyá rẹ̀ ànábì ọkọ̀ ya abala ọ̀tún síwájú abala àlàáfíà ànábì fẹ́ ṣèmọ́ra náà yóò ṣàlùwàlà apá ọ̀tún ní ọ̀kọ̀ ṣe kó tó ṣe apá àlàáfíà tẹ́ ẹ wá dórí gbogbo àwọn àlámọ̀rí tó bá rí báwọn tí ẹ sàlámọ̀rí ẹ̀gbin ọ̀tún lọ́tún lànà bí máa ń ṣe káwa náà gbìyànjú apá ọ̀tún ni kákọ́ máa wọ̀ bákan náà tá a bá wá fẹ́ wọṣọ a wàá ṣe àwọn àdúà eléyìí tó ti wáyé nínú súnà èyí tó kéré jù nínú àwọn àdúà tá a máa ń ṣe nígbà tá a bá fẹ́ wọṣọ. So òun náà ní ká ní bísímìlà bísímìlà èyí tó kéré jù nínú àwọn àdúà eléyìí tá a máa ń ṣe nígbà tí a bá fẹ́ wọṣọ òun nìyẹn allahumma inni as'aluka min khairihi wa khairi ma huwa lahu wa a'udhu bika min sharrihi wa sharri ma huwa lahu irú àwọn àdúrà yìí náà kò sí ní tó burú ká ṣe é alhamdulillahi kasani hadha wàrọ̀zàkọ̀níhì mìnìgẹ́rì haúlì mínní wàlà kùwà irú àwọn àdúrà báyìí a lè ṣe é síwájú ká tó wọ sọ àṣé ọpẹ́ ni fún Ọlọ́run tó wọ̀ mí lásọ yìí tó o sì pèsè rẹ̀ fún mi láì ṣe pé mo gbọ́n àbí mo lágbára àṣekára sọ̀wọ̀ kìí sọgbọ́n bí kò ṣe pé àánú Ọlọ́run òun ni àáfàá tó ń tẹ̀síwájú torípa ti ní ìmúra jẹ́nẹ́rálè òun ni nínú nǹkan tó tún kàn wá náà ni pé ọkùnrin tiẹ̀ wayustahabu lahu ikramu sha'r a fẹ́ kí ọkùnrin kó máa tọrùn rẹ̀ ṣe yóò máa yarun rẹ̀ tí ó máa dáa tó bá ti nídìí kó gérun rẹ̀ yóò gé tí ó tí ìfẹ́ gé tó fẹ́ kó máa ga yóò jẹ́ ọ wà ní lẹ́fù kan náà tí ó sì máa yà dáadáa mùsùlùmí èè máa apá kan àáfàá níwà yúkúrọ́wù lẹ́kọ́zà akórìíra akọ àfaramọ́nù ṣẹ̀ríà kéèyàn gẹrun apá kan kọ́dápá kan sí lórí alákọ̀ọ́kọ́ tá a sọ yìí ìyá wa Aisha radiyallahu anha kọ́lọ̀ǹba níyọnu sí i tọ́jẹ́ ìyàwó ànábì sallallahu alaihi wasallam ó ní pànàbí ń sọ pé kana li ahadikum sha'r falyukrimhu tẹ́nì kọ̀ọ̀kan yín tọ́lọ́ǹba ni kò nírun lórí kọ́yà máa ṣe kó máa pọ́n irun ńlé kó máa tún ṣe lọ́nà tí irun òfin ní máa ta kókó tí irun ò ní máa tí ò ní rírí tí ò ní dọ̀tí ká túnrun wa ṣe tó bá sì já sí pé afẹ́ fa náà ni ká fa afẹ́ ge ni ká ge kọ́ moderate kíkan mọ̀ ga ju ìkan lọ ìmáàmù Abu Dáúdà àwọn náà gba àdìsí yìí wá lórí pé ká mọ̀ wá máa gẹrun apá kan dápá kan sí àáfàá wa Abdullahi Umar kọ́lọ̀ ń bá ní yọnu sí bàbá àtọmọ ó ní náà Rasulullahi sallallahu alaihi wasallam anil Qaza'i òjíṣẹ́ ọlọ́run ó ti kọ̀ fún gbogbo àwọn sàábé àti gbogbo mùsùlùmí ayé nípa ká máa gẹrun apá kan ká dápá kan sí èyí tá à ń pè ní court nínú àwùjọ wa lónìí mùsùlùmí òdodo lọ́kùnrin àfẹ́ kírun rẹ̀ kan ó ga ju bì kan lọ mùsùlùmí gbọ́dọ̀ máa wo ànábì wa sallallahu alayhi wa sallam láwòkọ́ṣe ju àwọn tọ́pọ̀lọpọ̀ wa mú láwòkọ́ṣe nínú àwọn sẹlfí àtàwọn míì tí kálukú náà sáà rò pé bí lágbájá ṣe máa ń gẹrun rèé débi páwọn arun kan gan wọ́n ti tírèsì ẹ̀ lọ sọ́dọ̀ àwọn èèyàn kan bóyá nú àwọn eléré bóyá nú àwọn tó máa ń ja ìṣẹ́ bóyá nú àwọn tó máa ń mẹ́mù bóyá nú àwọn tó máa ń kọrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mùsùlùmí òdodo bá a ṣe ń gbà àwẹ̀ Ramadan tá a jura wálẹ̀ fọlọ́hún ẹ jẹ́ a jura wálẹ̀ fọlọ́hún náà nínú ìmúra a fẹ́ kírun ọkùnrin kápá kan ju apá kan lọ kí gbogbo rẹ̀ ó moderate òun ni gbogbo àwọn kóòtù oríṣiríṣi tó kúnnú ìlú ká ṣọ́ra níbẹ̀ kọ́lọ́hún ọba àlekè ọlá kó fún wa ní àgbọ́yé tó ní ṣe pẹ̀lú ìmúra àti ọ̀ṣọ́ kó sì jẹ́ ká lè tẹ̀lé. àáfàá ní lára rẹ̀ òun náà ni ádámù lìmọ́ṣíyì fi náàlì wàhídà ṣẹ̀ríà ọ̀fẹ́ kọjá sí pé ká máa rìn nù bàtà ẹsẹ̀ kan tí bàtà ẹsẹ̀ wa kan bá já a kò méjèèjì dání a máa fẹsẹ̀ rìn tá a fi dé ibi tí a ti so èyí tó já tàbí ká máa fẹsẹ̀ wọ́ lọ bẹ́ẹ̀ ká wá wọ bàtà ẹsẹ̀ kan kò dáa tó rárá nítorí àdìfì àáfàá wa Abu Huraira tó wà nù Bukhari àti Muslim tànàbí sallallahu alaihi wasallam la yamshi ahadukum fi na'lin wahida anábì lẹ́nì kọ̀ọ̀kan yín ẹ gbọ́dọ̀ máa rìn nù bàtà ẹsẹ̀ kan o ẹ má ṣe bẹ́ẹ̀ rárá líyẹ̀ ní alùmọ̀ jẹ̀mí àn nínú kẹfẹ́ kan wọ méjèèjì papọ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ kẹ́ẹ̀bọ́ méjèèjì ilẹ̀ ká máa fẹsẹ̀ kan rìn kò dáa rárá nínú ìmúra nínú ẹ̀sìn Islam kódà àwọn àáfàá níbi ìgbà tá à ń ṣàbòsí ẹsẹ̀ kan ni torí Islam tó fẹ́ ká ṣàbòsí àwọn oríkèéríkèé ara wa gan àfi bàtà sẹ́sẹ̀ kan òun ń gbádùn ẹsẹ̀ kejì òun rìn láìsí bàtà ń bẹ̀ kò dáa tó kárí pa àwọn wọ bàtà sẹ́sẹ̀ wa méjèèjì tí bàtà bá já lójú ọ̀nà kò sẹ́ni tí bàtà rẹ̀ já kò sí tuntun lábẹ́ sánmọ̀ èyí ó sì kó dání wọn ó ti rí i pé tó bàtà lọ já o ńlọ́fà àǹtí lágbájá fi rìn láì wọ bàtà kọ́lọ́hún kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àáfàá lára rẹ̀ òun náà ni tàrímọ̀ khotamid zahab alárìjà wọn àfẹ́ káwa tá a jọkùnrin ká máa lo ríǹgì tó jẹ́ ríǹgì oní gold golden ring ọkùnrin ò gbọ́dọ̀ lò náà obìnrin ló lẹ́tọ̀ọ́ kó lo àwọn tó bá jọmọ́ nǹkan oní gold nínú àdìsí àfáàwọ àbúrò rẹ̀ rà kọ́lọ̀ ń kó bá ní yọ́nú sí wọn wọ́n ti sọ pé ànábì asálàm sọ wípé anáwó náà anakọ́tàmì zahab ànábì kọ̀ fún wa nípa ká máa lo ríǹgì tó bá jẹ́ ríǹgì oníkíni oní gold tọ́já sí wípé wúrà òun la fi ṣe kí ọkùnrin ọmọ rò pé òun wá fẹ́ soge ní àmọ́ lo golden ring kò rárá nínú ṣẹ̀ríà ká sọ́ra fún eléyìí bákan náà àáfàá lára tí wọ́n fẹ́ ká tún sọ́ra fún òun ni halkul lihya kọkùnrin ó máa fárùngbọ̀n rẹ̀ kódà tó nínú ṣẹ̀ríà ọlọ́run ti rí i pé ó lóore kọkùnrin ó nírùngbọ̀n ni ló ṣe ń fún ọkùnrin nírùngbọ̀n ẹ rí i pé obìnrin àdámọ́ ọlọ́run obìnrin yìí sábà òrùngbọ̀n irùngbọ̀n yìí ẹ̀sìn ni ara àwọn èèyàn tí èsì ẹ̀sìn gan nínú ìlú wa tí wọ́n dárùngbọ̀n sí i ṣùgbọ́n wọ́n tó ọba wa dá tiẹ̀ sí pẹ̀ láníyàn pé òfin ṣe súnà ànábì sallallahu alaihi wasallam ọgbà láàdá ní ọ̀dọ̀ ọlọ́run ànábì ń sọ fún wa pé júùsù ṣàwáríbà wà áríkùlẹ́hà wà kọ́ọ̀lì fòlìmọ̀júùsù ànábì lẹ́yìn tẹ́ ẹ jẹ́ ọkùnrin irun ọmọ yín ẹ máa gé kúrú àti ara àmúra náà ni pé irun ọmọ wa ò gbọ́dọ̀ gùn mùsùlùmí lọ́kùnrin ọmọ gé irun ọmọ ẹ̀ kúrú wà áríkùlẹ́hà irùngbọ̀n ẹ fi ilẹ̀ kó máa pọ̀ ìwọ náà tí wọn máa fàtíkè kún èyí tí wọ́n máa fi ọ́ìlì kan torí kòkòrò tó lè jáde ń bẹ̀ fẹ̀ẹ̀kan fi ilẹ̀ kọ́ máa fi gba láàdá pẹ̀lú àníyàn pé òfin ṣe ìlànà ànábì sallallahu alayhi wa sallam ara ń tá a gbọ́dọ̀ gbọ́yé òun nìyẹn bákan náà ṣẹ̀rí àyọ̀ǹda fọkùnrin kó lo tìró tó bá fẹ́ lò kò sí ní tó burú ń bẹ̀ nínú ṣẹ̀ríà ọkùnrin lè lo tìró ara àwọn ẹ̀rí pé ànábì sallallahu alayhi wa sallam àwọn náà máa ń lo tìró ní ìparí àáfàá ni àwa kọ èèwọ̀ la ṣe fọkùnrin isbalu thawb lima fi ìmínà làdà àáfàá ni kí aṣọ ọkùnrin ọmọ wọlẹ̀ kọkọjá kókósẹ̀ kò dáa rárá nínú Islam gbogbo ẹni tó bá jẹ́ ọkùnrin wọn ò fẹ́ káṣọ wọn kọjá kókósẹ̀ aṣọ tó bá ti ń kọjá kókósẹ̀ àwọn àdìfì tó wáyé lórí ẹ̀ ń tó ń sọ lágbára ara tó sì ń sọ ni pé rú àwọn ọkùnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ ẹni tó lè rí ìyà yìí lọ́dọ̀ ọlọ́run òun ni wọ́n ká má jẹ́ ká sọ wá kọjá kókósẹ̀ rárá kọ́lọ́run ọba àlekè ọlá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àádùn olórí tọkùnrin lónìí àá bẹ̀rẹ̀ tómi ní apá karùn-ún ilé ẹ̀kọ́ mufilion high school tán so nígbọ̀wé ètò yìí wọ́n ní ká bá wọn kéde fún gbogbo ẹ̀yin mùsùlùmí pé annual ramadan lecture saturday may eighteen òun ni yóò wáyé nílé ẹ̀kọ́ wa a máa retí gbogbo yín o títí òru ọ̀la tá a tún máa pàdé lórí ètò yín ètò alimufilihun èmi lọ́ba yín lẹ́sìn Islam Rasheed Hashim Abu Anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.